program tẹ gbé. sá èṣù ló ṣe wá ẹ má parọ́ mi ṣù o èṣù jókòó ara ẹ̀ jẹ́jẹ́ ni fúnra yín lè fọwọ́ ara yín bá yé ara yín jẹ́ so irúṣẹ́ wo lẹ ń ṣe. etí kí ẹ lè sọ̀rọ̀ ni. salesman. salesman irú ọjà wo lẹ ń ta. fóònù ni sà anta fóònù. ẹ̀ ń ta fóònù. bẹ́ẹ̀ so ẹ lè bá mi tọ́jà mi nìyẹn o. Ah, hmm. kò sí nǹkan tá a lè ta ẹgbẹ́ bá ti gbé fún wa máa ta kíákíákíá ẹ ṣáà máa pa àwa ìjọ ẹ máa pa ìjọ. ṣe ẹ fẹ́ ta nǹkan tó wà nínú ẹ̀ nìsa. ṣé ìwọ mọ nǹkan tó wà nínú báàgì yìí. àti ẹ̀fẹ̀ mọ̀ a máa ta fún yín. ilé dèní etí. ok tí ẹ bá rí gbogbo nǹkan tó wà nínú báàgì ta within twenty four hours mo máa ṣe yín lẹ. n kò sẹ́la a máa ta. ẹ máa ta. bẹ́ẹ̀ ni sábà ta. bọ́tẹ́ bá ta ikú ni o àtẹ̀yìn àti àwọn yín ah. àti gbogbo mọ̀lẹ́bí yín àtọmọ yín <laughs> ikú ni o ẹ máa ta àjíkà nídà. ṣé ti yí ti ní. Tiens hum. Jimmy Suará. Hey boys? hey boys? É vai, vai, vai, wá vai. É ẹ É aí, wá. ẹlẹ́rìn ẹlẹ́jú ẹ̀sùnkún twenty four hours. Jimmy Jimmy dúró Ah. Jimmy ah, kí ló máa ń ṣe bá ní. Ah. kí ni mo sọ fún ẹ kó má gbà báàgì ah. ó sì wúlò ah. so dúró náà kí ló kí ló máa ń ṣe ẹ tó máa ń wù àbò ṣe ń wù àìtọ́ kí ni géènì ẹ ń sìn. mo sọ sọ wọn pé èmi ni mo sọ fún wọn wípé a máa rí ta a máa rí ta náà ìwọ ṣe calm down learn to be calm down. ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ ẹ̀rín o ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ ẹ̀rín o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 àjì ó mú ìyàwó mi ó báyàwó mi sùn èmi èmi èmi ló ló báyàwó mi sùn èmi. Yo, yo, yo, yo, yo pé kínní what for. tẹ́yì kì í lọ síbẹ̀ yẹn Jimmy. <laughs> kí ló ṣẹlẹ̀ o rò pé mi ò mọ̀ ẹlẹ́yà tẹ́ ń ṣe hmm? ìwọ ìwọ ìwọ tó bá tiẹ̀ máa báyọ̀ sùn sùn ara yìí tó dàbí ẹlẹ́dẹ̀ yẹn ló jẹ́ kó máa bá ní nǹkan pọ̀. tẹ́ bá ti yó mo ti máa ń sọ fún yín ẹ lọ wábì kan sùn sí irú ọ̀rọ̀ rírùn wo ló ń jáde lẹ́nu yín bẹ́ẹ̀ ni. èmi mò ń sọ̀rọ̀ rírùn èmi mò sọ̀rọ̀ èmi mò sọ̀rọ̀ rírùn. kí ni mo ṣe kí ni mo ṣe tẹ́ fọ́ mi létí. ó ń bi mí ní ìbéèrè òṣì suara fúnra rẹ ló fẹnu ara ẹ sọ fún mi. suara. yes. ológun suara ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn irọ́ ni o irọ́ ni o. òkè aròbó ni àbójọ́ mu àná. ẹ wọ aròbó ni kò mọ nǹkan tó ń sọ aròbó ni. yóò bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo mọ nǹkan tí mo sọ. o rò pé kò mọ nǹkan tó ń sọ. èèyàn ń lọ́kọ ni mo lọ́kọ ni kí ló dé gan gbogbo ọkọ máa má bá mi fa wàhálà nínú ilé. ẹ̀rín ọ̀lẹ olè àfi kó sùn kó mọtí yó kó jẹun ó ti sùn lọ ah, ah, bàbá yẹn ò fa wàhálà kí ló dé ṣé ìwọ nìkan ni. Mm-hmm. Mm-hmm. Jimmy ó ṣe wá ń bí báyìí ojúmọ́ ti mọ́ ọ ah, dìde dìde kó wá máa lọ bí iṣẹ́ ó ní láti múra. Jimmy. Jimmy! Oh! oh! oh! Jimmy! Jimmy! Jimmy! Oh! oh! Jimmy! Jimmy! Jimmy! Jimmy! Oh! Oh! Jimmy! Jimmy ti kó bá mi! Jimmy ti kó bá mi! Oh! Margarita. <laughs> wọn kì mí ní kí ìyà jì mí dà ṣé tí ẹ di ni ọkọ wèrè tó fẹ́ sílé dà. Jimmy ti lọ síbi iṣẹ́. Eh, Jimmy lọ bí iṣẹ́ bàbá ńlá arọ́ jìnà sóòótọ́ lọ pa ni Jimmy ọ̀ lọ bí iṣẹ́ èmi kíní tó ń wò yìí láti ìdájọ́ kùtù wàyí má tẹ̀mí lọ́mọ mọ́lẹ̀ mo ti dé tà yìí o mo sì jókòó bẹ́ẹ̀ ni n ò dìde èsìn ló kéré jù kọ̀kọ́já débi pé jìnnìyàn kọjá níri ẹnìkankan ìbọ́ta lé yìí lónìí. ẹ̀sìn kúkú ní já rọrùn sùn ariwo òsì ni yá tẹ́ẹ̀mà ní fẹ́ra yín mọ́ ẹ̀dẹ̀ pín yà àbí kí ló dé kí ni gbogbo wèrè. bàbá hmm? bóyá ẹ tí ìdè tàǹgbà tí Jimi ti lọ síbi iṣẹ́ nítorí ó ti dágbére fèmí láti dàjí kù ń lọ bí iṣẹ́. ọmọ ẹ̀ lẹ́ ń parọ́. ń gbọ́ adúrú mi ń parọ́. <laughs> kò sí wàhálà. mi ò lẹ́ ń parọ́. ọ̀sán bẹ́ẹ̀. ṣíọ̀ orò bá a mọ̀ lẹ́yìn tí ò lè kọjá níwájú ilé ká mọ̀ mọ̀ pé òórùn dé òbúkọ dé òórùn dé ṣí ọ. ọ̀tọ́ mhm. gbọ́kàn sí wọn lọ́kọ̀ tí ò lè kọjá kéèyàn má mọ̀ lẹ́nu tí ẹ̀ kàn mí ó ti kọjá o kò tí ì kọjá o èyí nìkan jèmi tó ń wò ní lónìí tèmi wà ń hàn yín gbogbo owó mi tó jẹ mí pátá ìní ìgbà kún kọ́bọ̀ wọn gbà tí ó pè. òde lọ pé jáde àbí kí ló dé ṣé bá parọ́ ni ó ti kọ́ ẹ nírọ́ mhm sì dànù jẹ́ ẹ jẹ́ lọlé. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹni sùúrù ẹni sùúrù ẹ kàn lè wọlé sínú ilé mi ẹni àwọn náà kí ló dé kí lè fẹ́ lọ ṣe nínú ilé tí Jimmy bá ti dé láti ibiṣẹ́ máa ní kó yọjú sí yín. Ah. ọ̀wù èmi ló ṣe ẹ́ lọ́wọ́ tó ní kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ wo màá ní kó yọjú sí yín màá ní kó yọjú sí yín. bàbá ẹ̀ má jọ filẹ̀kùn fọ yín lórí dànù. iná lè tèmi. Ah. ẹ kò sí wàhálà. ẹ̀rín tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rín rẹ̀. àgbàlagbà yìí sòbéèrè o ṣé wọ́n rí ni àti rí nǹkan kan báyìí o rí o èyí ni ọ̀kẹ́ mi báyìí ọ̀rọ̀ owó ńlọ́kọ́kọ́ báyìí mi owó ni ni o wò ó. Ah, ẹ wo ẹ ẹ́ńjìnì ilé yà máa ṣèǹjì ẹ̀ ní o kò sí nǹkan tá a máa ṣe sí o engine wò lẹ́ ń cheat ọ̀gá adé má bá mi rojú òṣì jọ nǹkan tí mo ní kó fix ni kó fix àárọ̀ la wọ àwọn èèyàn dúró dé kúrò dé. àlẹ́ engine ti páàkì ọ̀yìn iṣẹ́ kò sí nǹkan tá a máa ṣe tí a máa change engine eléyìí ni. change engine wo. engine ni mọ́tò yìí tá à ń wò yìí. Oh <laughs> Hello? Dúní! Ṣé jà. Mo fún òun wò ni. Ah, dáhà kí n ṣe. Hello? Dúní! Dúní! Tèmi bá. gbà mí o mo dárò mo rògùn. kí ló jẹlẹ̀ farabalẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ kí ló dé. jọ má bẹ̀rẹ̀ sí ní question lọ́wọ́ mi ṣá máa bọ̀ ìwọ ṣá máa bọ̀ ní ọ̀dọ̀ mi máa bọ̀ báyìí báyìí báyìí báyìí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. kí ló ṣẹlẹ̀ you know say i get work that i dey here na wetin happen make talk. bàbá ní kò máa bọ̀ ah máa bọ̀ máa bọ̀ máa bọ̀. mo wà là ń bọ̀ kí làwọn tó mélé ń sìn. Hello? Dunni! Dunni! Jimmy. Jimmy. Jimmy. ọ̀gá níṣẹ́ ti ṣe tán. nǹkan ẹni ò kí ń gbọ́dún yàn lọ. ẹ̀yin lẹ mọ̀ jàre kò máa yin ẹ dìde kó rè mọ́tò fún mi. ẹ wá ibo lẹ ń lọ ẹ máa sanwó ẹ ẹ fún mi lówó. mo máa fún yín lówó tó bá yá. lọ́jọ́ wo ẹ sanwó kí ní ìsìn àbí. ọ̀gá ah. bá tiẹ̀ lọ jàre kí ló dé. Ah, ah. ìyá mo ń bọ̀ mo ń bọ̀ ìyá ẹ sanwó. mo ń bọ̀. àmú fún wọn ti ń gbowó lọ àmú fún. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer three-month certificate, six months diploma certificate, and one-year diploma. Take advantage access industry experts and our professional facilities. You can register now at www.referacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talent, fulfill your dreams. Yeah, yeah, yeah, wù. ẹ wọ́n fi kalẹ̀ sí ẹ wọ́n kàn sí ẹgbẹ́ bẹ́ẹ̀. ní ìjókòó ọ̀rọ̀ mi ọ̀gbà jòkó láti dájí ti ìjókòó ńkọ́ ìjókòó sórí ètò tẹ̀ ń tẹ̀lé mi. tí ń tẹ̀lé ọ. ẹ èèyàn ò lè bọ́ lọ́mọgbélé kọ́ máa fọ́ fà ilé mi lọ fẹ́ wọ̀. ilé mi mo fẹ́ wọ̀ tó tó yà ló ṣe jẹ́ pé mo yẹn ń gbé right ń gbé right mo yẹn ń gbé left ń gbé left kí ló ṣẹlẹ̀. èmi náà lọ́tọ̀ mo sì ní mo ní left mo ní right ilé mi lọ fẹ́ wọ̀. ẹ̀yin lọ́wọ́ lójúlé tí mo ń lọ. ìyìn ọmọ wọlé wọlé ìyìn tẹ̀lé ọ. ẹ má tẹ̀lé mi. ìwọ̀n tẹ̀lé ọ. ọjọ́ ńlá. Ah, kí ló ṣẹlẹ̀ why you call me like that wetin. ah! I think I'm now. What's happened? Mo farabalẹ̀ farabalẹ̀ jọ. Mo sọ àlà. Ìṣẹ̀lẹ̀ ń rò. Wetin. Debolubomo moral. That's for yourself. Don't need from you. Bami, bami, bami, sọ̀sọ̀kúsọ kí ló ṣe é farabalẹ̀. tóní ìgbà tí jimmy wọlé lálẹ́ àná bó ṣe bẹ̀rẹ̀ sí í ṣe bó ṣe máa ń ṣe nìyẹn ó ti yó ṣe fẹ́ lù mí mo try láti defend ara mi dúní mo kàn try láti defend ara mi ni o mo wá tì í díẹ̀ báyìí mo kàn tì í kó ṣe pé bí a mo tì jù wá ṣubú sílẹ̀ lóòótọ́ kò Mira. mo mú kọ̀ọ̀rọ̀ bí ó ti sùn ni àṣẹ dúní ṣé jìmí ti kú ṣé jìmí ti kú jìmí ti kú mo ti fọwọ́ ara mi pọkàn ara mi mo ti fọwọ́ ara mi pọkàn ara mi o dùn ní ìgbà mi. ah kí ló rẹ̀ ń pariwo ni problem. Bọ́dún ni mo sọ. So ó tọrọ ni mo sọ èmi ni mo pa èmi ni mo pa jìnnà. mo ló ti tó tí wọ́n ti bọ́ ẹlẹ́nu ẹ̀ ṣọ́ọ̀bù come waiting. okay okay mo ti bọ́. àti pé ikú tó ń sọ ìkànnì solution náà farabalẹ̀. Dúní kí la fẹ́ ṣe? Ní sùúrù ní sùúrù náà, àbí kí n fọlọ́pàá jẹ́ kí n pọlọ́pàá. mo fẹ́ pọlọ́pàá. má kàn ṣàlàyé fún wọn ní self defence ni mi lè mọ́mọ́ pọ̀kọ mi wọ́n máa understand. òkè tí ń gbẹ́nu sóun jáde self defence kì í ṣe American film òkun wo ni No problem ẹ ní sùúrù ṣé o ń gbọ́ mi. farabalẹ̀. farabalẹ̀ farabalẹ̀ but dunni kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe a kàn lè fi jìmílẹ̀ síbi báyìí a lè fi sílẹ̀. Jimmy. Jimmy. Jimmy. Tony. Tony. Tony. Gbogbo ẹ̀. Ó dáa. Kí la fẹ́ ṣe? A lè fi Jimmy sílẹ̀. Ọmọ hmm? akílẹ̀ bọ̀bọ̀ yìí. Bọ̀bọ̀ wo? wo a máa wá eh, igbó kan tá a máa jù sí a lè máa wá ṣàlàyé tá a máa ṣe fún àwọn neighbors torí mo mọ̀ pé wèrè ni wọn ẹlẹ́jọ́ ìyá ni wọn wọ́n dẹ̀ láìkí ẹjọ́ kan so a máa wá story tá a máa gbé kalẹ̀ fún wọn sọ̀rọ̀ mi yẹ. ọ̀rọ̀ mi yé mi. kí ló ṣẹlẹ̀. àlejò jì mí àlejò jì mí. tóní tóní ṣùgbọ́n mi ò fẹ́ ṣẹ̀wọ̀n ṣo fẹ́ ṣẹ̀wọ̀n ni ò fẹ́ ṣẹ̀wọ̀n tó bá fẹ́ ṣẹ̀wọ̀n hmm? gbọ́n mi ní sùúrù farabalẹ̀ ṣó gbọ́. Mm. kó tó máa ṣẹlẹ̀ sí mm. ṣé another option another option tún ni a máa jù sódò. ti yé mi ó dáa. a máa jù sódò mm. tàbí ti jù sódò mo pe three four days ó máa float ṣó gbọ́. gbọ́ ẹ̀. so sixty ó bá lè float a máa sọ fún un pé ah, ó ti ní depression tẹ́lẹ̀ o ó kàn slip into depression ni o gbogbo abẹ sódò. Jimmy ò ní depression depression. you dey you dey headache me wetin be your problem now wetin where can i go and waka wetin now. tó bá ń fi mí sílẹ̀ ta ló fẹ́ dúró tì mí. àlàyé tí mo ṣe fún ẹnu nìyẹn wọ́n lè kọ́ mi. ta ló fẹ́ dúró tì mí dúró tì jọ ṣàánú mi oya mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ. sí i kó tó máa ṣe é sí i i comot. What bọ́tà sọ What báyìí you ṣe wọ́n dìbò báyìí máa gbé ẹ táwọn oníbọ̀sẹ̀ wọn fura tó ti máa ti butter. the work we get ìdíyẹ mi hmm. ṣé gbogbo ẹ̀jẹ̀ tó wà lẹ̀ bàbá mi clean ẹ̀ tó bá ti clean ẹ̀ aṣọ tó wà lórí ẹ̀yẹ tó ní ìdíyẹ mi wàá bọ̀ tó bá ti bọ̀ bàbá mi dé wig wàá ṣe makeup tóní tóní. ọkọ mi kú sílẹ̀ ó ní kí n má. tóní mi tóní mi ìdíyẹ mi yẹyẹ mi ṣe makeup eh, see everything wey i dey talk open your ear kò ṣí ọpọlọ ẹ torí tí tí fọkọ bá ṣẹlẹ̀ we dey go jail o a máa ṣẹ̀wọ̀n a máa fi ṣòkòtò pépé ọkọ bá ṣé kò yé ẹni. mi ò fẹ́ ṣẹ̀wọ̀n óyá já ṣe já ṣe óyá óyá óyá mi ò fẹ́ ṣẹ̀wọ̀n óyá ó ṣe. calm down. kí ló fẹ́. i don drop like i don see am. dunni bóyá mo ti ṣe mo ti ṣe mo á pákéjì ẹ̀ mo gbọ́ ẹ̀gbọ́n mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mo ti fẹ́ bẹ̀rẹ̀ jimmy jimmy ní asàdíà tí n bá ní mo gbádùn ara mi irọ́ mo pa o ṣé ǹjẹ́ àní pọlọ́pàá báyìí. pàṣẹ tí ó sì jẹ́ ṣe àpọ̀lọ́pàá. bó bá ṣe tí ó jẹ́ kọ́rọ̀ yìí níyànjú ni bóyá kẹ́ pọ̀lọ́pàá o torí kò yé mi báyìí. ṣòwò ń bẹ lórí fóònù ẹ. èmi yẹn ní owó lórí fóònù. ọ̀tán lówó lórí fóònù ṣọ́sán ní nọ́mbà ọlọ́pàá kan lọ́wọ́. èmi yẹn dáràn bó mo ti fẹ́ rí nọ́mbà ọlọ́pàá. torí ọ̀rìn wàhálà yẹn fi nọ́mbà ọlọ́pàá. kò sí tó kàn mí bẹ́ẹ̀ ọlọ́pàá. bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní bẹ lórí fóònù tèmi. Oh, baby gas move gas move àwọn obìnrin yìí wọ́n ti fẹ́ pọn ọlọ́pàá ọlọ́pàá kẹ hmm. dákẹ́ nù hmm. dákẹ́ nù o ti rí kó tá a máa ṣe máa gbé ìkúlẹ̀ jáde ni. ìkúlẹ̀ eh, eh. o de sọ o sọ safe báyìí. mo wòrí mo wòrí tiẹ̀ máa gbé ìkúlẹ̀ jáde ni jẹ́ ká sáré wọ́n wá ṣùgbọ́n ilé ìkọ̀kọ̀ ní park mi ní ilé ẹ̀kọ́ ti sọ láyọ̀. so safe o báyìí. it is safe má wòrí bá ṣe máa ṣe ni. bẹ́ẹ̀ bá wá mú yàn lẹ́yìn tí ọba tẹ̀lé yàn mọ́ kò sí wàhálà èmi gan tó gúnjà. ẹ má bọ̀ jimmy fẹ́ bá yín sọ̀rọ̀. Ah, ṣe bẹ́ẹ̀ yín lẹ sọ pé fẹ́ bá jimmy sọ̀rọ̀. ṣé ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ẹ gbé fóònù wá síbí ìbà kábà sọ̀rọ̀ tó bá mọ̀ kó fẹ́ kábà sọ̀rọ̀. wo bí mi bọ́ọ̀tà wa ń hàn yín torí èyí tó ń ṣe jíọ́ jíọ́ bí ẹ̀dí ẹ tọrọ mi rí yìí ò yé mi bóyá kọ́ máa bọ̀. ẹ̀yin ẹ máa bọ̀. ká máa bọ̀. ẹ máa bọ̀ kẹ́ wá bá jimmy sọ̀rọ̀. á ìgbòrò. gbé kọ́ọ̀lù o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò gbé kọ́ọ̀lù kò gbé kọ́ọ̀lù ah. bóyá fóònù ẹ wà ní silent àbí nǹkan kan. Tóní àní níbo lo ti rí ẹ̀jẹ̀ ọwọ́ ẹ ah. ẹ̀jẹ̀ tá a rí lọ́wọ́ ẹ níbo mo ti rẹ́jẹ̀ bí ti bá wọ̀ mo wà ní kitchen mo ń gé ẹja lọ́wọ́ ọ̀bẹ dẹ̀ gé mi lọ́wọ́. òun gé ẹja ọ̀bẹ ah, gé lọ́wọ́. bẹ́ẹ̀ ni àwọn aráalé ò sì mọ̀. Ah, ah, ẹ jọ kí ló kan aráalé pẹ̀lú pé ọ̀bẹ gé mi lọ́wọ́ ṣé ọ̀bẹ ṣe ń gé mi lọ́wọ́ ní kitchen mi ni. èèyàn wá gbọ́dọ̀ para alé kí wọ́n bá yẹn lẹ́gbẹ̀ẹ́ dákun o kì í gé ẹja o ọ̀bẹ gé mi o. ẹ wo ẹ fi gbogbo àwọn yẹn lẹ̀ ṣẹ́rí bóyá fóònù ẹ ti wà ní silent ó lè busy lọ́fíìsì ẹ jẹ́ kí mi lọ mú nọ́mbà ọ́fíìsì wọn kí n pè má lọ mú nọ́mbà ọ́fíìsì ẹ̀ wọ́n ẹ dàpọ̀ kèé mú nọ́mbà tí fi ń pè ẹni tí ń pè ò tí ì gbé kọ́ọ̀lù ọlọ́fẹ́ bá wa sọ̀rọ̀ kò sí wàhálà àti wàhálà ń bẹ ni. dúró de ẹ. bàbá ó ti dà bẹ́ẹ̀ bákan lójú aya rí aya gbọ́n aya wà ń tiro. ògúngbè ń bẹ̀rẹ̀ ògúngbè ń bẹ̀rẹ̀ owó ojú tèmi rèmi ó sọ kò burú. ilé pàtàkì ojú kò dèdí o. Ah, ah. nínú ilé yìí náà ah, tó ní tó ní mọ̀ burú o. bimbelen oh, niet ya, ya, jou, ya, Ibu. bye bye stoet. batami. Ah. Wow. Wat is daarbij? Ibu. Wie? Ibi. Kijk in le. Ja, mogo. Mogo, mogo. Ja, ja, Um, Dumi. What happened? Okay. She she ṣé màá ṣe máa pínlẹ̀ sí bíbá yẹn lẹ́yìn? Pé ká gbé wọlé àbí? Ìwọ kò ń ṣe pé ká gbé wọlé. Wetin you come dey talk now? Dumi ní sọ̀rọ̀. Mùsùlùmí òdodo ni. Ó níbi ẹ̀kọ́ be máa ń sin òkú sí ní fámìlì wọn, ìdí òsè. Ibẹ̀ la máa lọ sin sí táìm ṣe wà àjọ jẹ́ ká lọ sin. shaking kò sọ́ọ̀la, kò sọ́ọ̀la, wá sìn. Ṣé kí n taxi àbí wàá rùn lórí torí nǹkan tó ń sọ òye mi ni náà. a máa jọ lọ ni. ìwà títa ni ìwà títa lè máa jọ lọ ṣé ìyẹ yẹ wetin dey talk ṣá ṣé ó make sense létí tiẹ̀ náà ká gbókù ká gbé sẹ́yìn bùsùn ká máa rìn káàkiri orí títì kí ló dé náà. níjọ. wait ṣó tẹ̀ ti ronú pé ká ní pé bọ̀bọ̀ yìí tó bá ṣèṣì pa ni ó mọ̀ kó máa pa ìsinú lẹ́yìn ní ṣá àbọ̀mọ̀ tó yẹ kó tó yẹ kó wó ní thanksgiving kó lọ ṣètò pé ní church òun sọ nọ́sẹ̀nsì bíbáyìí. ní sùúrù tí mi bá sin ọkàn mi ò ní balẹ̀. ọkàn ò ní balẹ̀ ṣé o jẹ́ kí n sọ fún ẹ Tony ọkàn ẹ ò you don't fit get rest of mine now you keep person o o wa peace that one e dey happen like that. mo nǹkan tí mo so sọ tèmi yé mi o tèmi yé mi o jọ ní jọ jẹ́ ká sin. Tony you títí here by here. tiẹ̀ kò yé mi i no dey understand you so no wahala you just stay here i don't tell you call bike tàbí kó pe taxi má wọrí èmi lọ. dún ní ibo ló ń lọ ṣó máa fi mí lẹ̀ síbí báyìí ni. dúró síbẹ̀ dúró síbẹ̀. dùn ní wọ́n máa ah, ah, ṣó fẹ́ fi mí sílẹ̀ ni. this is get time for all this kind of nonsense. wo jẹ́ kó bá ẹ bẹ̀. dùn ní ah, ṣó fẹ́ fi mí sílẹ̀ síbi báyìí. wọlé. dùn ní jọ jẹ́ ká sí. wọlé mo yín sọ fún ẹ yẹn. dùn ní jọ. wọlé. nǹkan sínsìn dùn ní má fi mí sílẹ̀ jọ. Donnie! <sighs> <sighs> tájọ gbé kíni. ṣé má bínú ó yá jẹ́ ká gbé jẹ́ ká sáré yọ àwọn carry àwọn enter for yourself. mo pé mi lè dá gbé ni ó kú gbogbo gbà mí o. ká sí ló dáa jẹ́ ká na. dzieło. ajire yẹn la máa drop ẹ sí sharp sharp ibi ajire máa padà sí station. Ah, ṣé mo wá ṣe lè padà sínú ilé yẹn báyìí. lóde ìdè fear ghost ó dẹ̀ ní mi lọ́rẹ̀. àwọn pípọ̀ yẹn rí mi náà wọ́n rí mi. wọ́n rí ẹ wọn ṣáà rí jí mi gbogbo nǹkan tí mò ń sọ o wọ́n rẹ́jẹ̀ lọ́wọ́ mi o wọ́n rẹ́jẹ̀ lọ́wọ́ mi o. sori wọn ò ní proof bẹ́ẹ̀ kó máa farabalẹ̀ pé o ní proof now kó calm down story ẹ̀ la máa ṣiṣẹ́ lé lórí ó ti yé ẹ. tó bá lọ pọlọpàá kọ tó bá pọlọpàá kọ. ọlọ́pàá kí náà ń pè tó tiẹ̀ jẹ́ ká gbọ́ràn ọlọ́pàá kí náà ń pè ṣé èèyàn bíi tí wàá kọ́ lọ ọlọ́pàá ni àbí wọ́n lórí méjì ni story tiẹ̀ la máa ṣiṣẹ́ lórí we go find wetin we go tell them so calm down. ibo la máa sọ fún wọn pé Jimmy wà àti pé báwo la ṣe fẹ́ explain níbi tá à ń lọ ó má béèrè ibi tá à ń sá lọ sí kí la fẹ́ sọ báwo la ṣe fẹ́ ṣàlàyé. Tony Tony you too dey worry you too dey worry wetin na. Ah. ìwọ ló fa gbogbo kinní yìí o ìwọ ló fa gbogbo kinní ká ní mo mọ ní màá ti pọlọpàá ah! èmi bá mi o ìwọ ló fa o ìwọ ló fa mi o. irú sọkúsọ wo ló tẹ sọ jáde <laughs> lẹ́nu iná because I, I, I know it's all kabi irú sọkúsọ wo ló ń sọ jáde lẹ́nu ìbéèrè ṣe wọn go jail wetin dey work you now. <laughs> This one. Morogo. Duni. Oya. Bọ́lẹ̀. Bole, Bọ́lẹ̀ ọ̀gá dé bọ́lẹ̀ kò gbókò ẹ̀kẹ́ lórúkọ yín fọlọ́pàá. Calm down and waiting. O lẹ ṣingọ́ mi tí mo ní bọ́lẹ̀. Duni ò dé jí o, má bínú. Má bínú. Gbogbo òye mi náà ni. Kí ni òye I say make you calm down gbogbo ẹ̀ ló máa níyànjú. báwo la ṣe fẹ́ explain báwo la ṣe fẹ́ explain. ọ̀gá di fara burúkú balẹ̀ fara burúkú balẹ̀. explanation wo la fẹ́ fún wọn báyìí. ṣebí na me na me work as we as we comot for your house no be me na me hey, so wetin just calm down dey watch you dey hear wo kàn máa shadow tiẹ̀ tó ní no dey stress me i no like am má bínú má bínú má bínú. kò tí ì dé náà. òun náà ni mò ń pè ìsà kò gbé kọ́ọ̀lù. ṣé tí mo bá ṣépè fẹ́yìn méjèèjì báyẹn ní sọ pé nǹkan tí mo ṣe ò dáa ṣé nǹkan tí jìmí ṣe yẹn dáa. ó dà kó sick ni. sickness yẹn náà ló dẹ̀ máa bá èmi ò fẹ́ lẹ́yìn méjèèjì níbí lọ́la o. sà ẹ ti sáàkù. tá a bá bí yín dáa ẹ yọjú. yes yes you heard me. jáde. sorry hello hello alákòóbá mà ni bọ̀bọ̀ yìí hello gbé kọ́ ọ tó bá yé mi jẹ gbé kọ́ hello ó bá gbé kọ́ ọ náà kí ni gbogbo ilé ìbáyìí sí ìjọba bá yé mi jẹ ni. olóhùn àbáyé tí ò gbé kọ́ ọ̀báyé sí èmi ò fẹ́ kú o gbogbo rọ́bìṣì báyìí. pé ń bínú lọ́wọ́ bó ṣé mo lè béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tá à ń ṣe ń bí báyìí. ọ̀gá bó sẹ́yìn. Ah, bó sẹ́yìn mi ti bá wọn kí ló dé. tá làwọn. kọ́sítọ́mà mi. kọ́sítọ́mà. Mm-hmm. o tún gbé kọ́sítọ́mà. ọ̀gá bó sẹ́yìn. ah this thing work you. àwọn èèyàn rẹ̀ sọ́ọ̀kì Mwa, mwa, mwa. ẹ gan. senior one senior one ebi kọ́ mi sì yín bá jẹ. gbogbo ibi tí ó delicate lára mi ni mo ti prepare nígbà. senior one ẹ o ẹ o. sorry ta ni ẹ bó ní very beautiful lady. ìgbà gbogbo yẹn ọ̀rẹ́ mi ni oh my goodness ìwọ ló lọ́rẹ̀ẹ́ tó tún da tó bá o rò pé ó pọ́tébù ó wà. sinimá ni mo wo ṣáìdì ẹ èmi ní ká gbájúmọ́ kí ló ń ṣe yín. ṣé kìí ṣe kó ti ń dọ́gbọ́n jù nǹkan tí mo rò yẹ kọ́ ló ń rò mọ́ ó mọ́ <laughs> it's very good to appreciate that you are so beautiful. sinimá. o mọ tó máa ṣe bóyá kò tó bá yẹ pé six wà nínú jíà yẹn kò lo gíà six kó lè tètè dé mi ò lè wait láti dé studio mi ah! bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ah, láti ẹ̀. onídọ̀tí ni yín já bọ̀mọ̀ mi ìsìn kò sí rèrè. Ah, mo ti miss ẹ understatement ni miss understatement ni miss oh my goodness oh my goodness. n wà lẹ̀ fún yín yẹ̀pẹ̀ ní ìwáwọ̀ rí. ẹ pẹ̀lẹ́ sí yọmọ. àwọn ọ̀gá gan kan tó kó ìpọ̀ <laughs> ó pọ̀ gan. <laughs> ṣe rí ìgbà tó tàn wá tán ó wá lọ gbẹ ẹ̀yìn ilé bọ́sítà. mọ̀ bọ̀ o. rántí láti sọ fún wọn wípé a ti kọ́kọ́ rí ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀. bàbá ẹ fi mí sílẹ̀ o gbà tẹ́ ẹ̀ ṣe interview tiyín mi ò yọ yín lẹ́nu o. <laughs> màdàmú yìí ẹ máa ń dẹ́rìn pẹ́yàn jàre ẹ mọ̀ yàtọ̀ láàrin questioning àti interviewing ẹ à ń question yìí ní báyìí ṣẹ́gbọ́. Ah. ẹ ǹlẹ́ ọ̀pẹ́ rẹ̀ ilé ìbò ẹ ṣe bí station lẹ́wà àbí. ẹ ṣeun ọmọ bọ́rọ̀ tí ẹ má dá lóhùn jàre. ṣé ẹ wá rí ṣùgbọ́n o àti kọ́kọ́ rí ẹ̀jẹ̀ lára aṣọ rẹ̀ àtọwọ́ rẹ̀. ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni. bí mo ti mo ní kí n rin ọ létí nìyí tọwọ́ ìmúra kókó kó bí fáànù. bàbá ṣe nǹkan ò ṣe yín ẹ ṣọ́ra yín o àkí alóde gan. kò sí wàhálà. kí wá. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jókòó sílẹ̀ rẹ̀. kí n jókòó. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ mi ò gbàjókòó. ẹ wò ó tẹ́ ẹ̀ bá fẹ́ jókòó sílẹ̀. ìwé so. ìwé nǹkan kan mo wà dáadáa. ṣẹ́ẹ̀rí ó ti ṣe nǹkan kan sí jìmì gbogbo bí ti ń lọ lọ́kọ̀lọ́kọ̀ ó yé mi ó yé mi dáadáa. kí lẹ́yìn rò pé ó ṣe fún jìmì gan. ó pa ni. òun àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n á dè mọ́nú búùtù kán lè lọ́ọ́ rò sọ́sódò. Ah, I see ṣé wàá rí òru náà ṣe tán ṣeun torí mò ń gbariwo mò ń gbọ́ gbogbo ariwo wọn pátá. Hmm. ẹ ṣeun gan ni. ẹ wo ẹ ní láti mú ni o ẹ gbọ́dọ̀ jó lọ o kẹ́ ẹ mú ni o. Oh, madam madam madam mama kí ló ń porúkọ yín ẹ máa kọ ẹ máa kọ àwa níṣẹ́ tiwa ṣó ti yé yín àwa máa ṣe iṣẹ́ wa dójú àmì ṣe ti gbọ́ good. Uh, ẹ màá kọ́ sínú jọ́tà ẹ bẹ́ẹ̀ mo tẹ̀lé jọ́tà òun kọ́ sínú. jọ́tà ẹ jọ́tà. o ó wà ń bí jàre ẹ má bínú <laughs> ìmọ̀ gómìnà bíbí sí ni this life this life ṣá àwọn èèyàn burú o ah. Ah, àwọn èèyàn burú gidi gan ni ah. ṣe rí ara nǹkan tí madam sọ ni pé wọ́n kọ́ gba ẹ̀ǹkùlé wọlé ṣó yẹ yín wọ́n wá ẹ eh, hello hello eh? ṣe bá jọ wà ń bẹ ni àtẹjọ eh. ń gbọ́. Ah, mi fẹ́. lórí ah, ògbó bí ẹ ti máa gbàgbé ni. no no no no no no mo gbọ́ loud and clear. Okay? Okay, okay. Very loud and clear. And I have memory, please. <laughs> It was very loud and clear. Exactly. Ṣé wá rí ìní ọ̀gá? Ó ti tó. Kí ló dé gan-an? Jẹ́ ń bọ́ fi sáà jí sọ̀rọ̀. Ah. ẹ má sọ bó tó ẹ ẹ sọ̀rọ̀ yẹ mo fi jẹ́ta ìgbọ̀nsẹ̀ náà. ẹ ṣe ah, ah, mi fi sí mi ìní ta kókó ta lè béèrè. Jimmy Jimmy. Jimmy. ìyàwó ẹ̀ ńkọ́. èmi ò mi ò mọ o. kí làwọn ọlọ́pàá ń ṣe mí. Ah, ẹjọ́ yín ti pọ̀ jù sá. ẹ ṣàjọ kí làwọn ọlọ́pàá ń ṣe. Eh, tóní ó ti pọkọ ẹ̀ dànù lóru ló lù padà nù. tóní ṣe kí ni ló ní o ti pọ̀ pẹ̀. Jimmy ti kú. Hm? Rárá. ọ́fíìsà jì ọ̀gá jì ẹ wò ká máa ní sùúrù o kò sí any proof pé ẹni tí bíi náà kí kí kí kí kí kí kí ṣe bí. ẹ ṣẹ́rí gbogbo inú ilé láti yẹ̀wò hmm? kò dẹ̀ sí proof pé ẹni tí ń ṣẹlẹ̀ nínú ilé ṣẹ́rí tí ọ̀gbẹ́ni jìmí ò bá fi lè yọjú sí wa lẹ́yìn ọjọ́ méjì á bẹ̀rẹ̀ sí máa gbé ìgbésẹ̀. ìgbésẹ̀ yes. ẹ kó tó wá lè gbé ìgbésẹ̀ ẹ dákun nọ́mbà ti arábìnrin tìyín ní jẹ́ sí gbálágó. no no no no no no no ọ̀gá àjì meanwhile there is nothing here to prove that pé ọkọ ṣẹlẹ̀ nínú bí. kò tẹ̀sẹ̀ evidence kankan. kò sí kí am tún fún inú kókò fún. kókò ta ló ṣe kókò. ẹ ọ̀gá àjì. ta ló ṣe kókò. kò yé mi. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní ọ̀nà tí a lè gbà sọdúnwó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n ẹ kàn sí www.refacademy.org láti mọ̀ nípa wa síwájú sí i ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one zero six six eight five one zero zero Rare Earth Film and Art Academy fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Hello, Nibolowa. Hello. Nibolowa. Inspector Dauda Cornelius Ajishogiri of the Special Anti-Robbery Squad. Ẹ̀wọ́n ló ṣe nǹkan and that is the reason tó fi sá lọ. Ah, irọ́ ni irọ́ irọ́ ni. I know that is rubbish. So mo fẹ́ kó o padà prove it for wa. Okay, tó o that means pé gbogbo ẹ̀sùn tó fi kàn yẹn it is very very valid. ó dáa mo ti gbọ́. better. I'm I'm a Yes, and a mas ma masquerade to, to strategize. Okay, all right. Johnny. Àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá. Wọ́n pè mí, wọ́n pè mí. Mi ì sọ nǹkan kan ṣú ọ, mi ì sọ nǹkan kan sẹ́ ẹ̀. Ah! Kí la máa ṣe? Actually, everything don dey arrange themselves now. Mm-hmm. Ọpọlọ mi, wọ́n ṣẹ̀ ń ṣí ni. Ó nílé padà lọ sílé yẹn mọ́. Kí ló dé? Which kind of question be that? Eh? Ilé táwọn look ti fi fóònù lé ẹ kiri, you dangerous now. <sighs> Sori, a máa wá bìkan tá a I'm a jackpa, sí, àdàbà jápa straight. Jápa, ibo la fẹ́ lọ? Wọ́n fi yẹn lẹ̀ left, gbẹ́lẹ̀ fà gbé now. I go arrange am no worry. Hmm. Eh? Ṣòtúbọ̀, but iṣẹ́ wà fún wa láti ṣe ẹ̀sìn, ṣòyẹ. Mm-hmm. Mọ̀ pé tá a bá máa jápa, you go need money. Mm -hmm. I dey manage owó tó pọ̀. Eh, so babaláyé mi tó wà lókè yẹn mm-hmm. ó pọ̀ ní ká wá tọ́jú lọ so wọ́n fún wa ní tí àwa fẹ́ àwa náà dẹ̀ máa ṣe kìnnà àmà reciprocate wọ́n fún ní tó fẹ́ ṣe kìnnà. ó ti fẹ́ máa ké ó ti fẹ́ máa ké nìyẹn. kò yé mi ní sùn ní sùn. kò ti tẹ̀kan eh, this man na babaláyé senior mami tí kò ní bàjẹ́ fún tó ló máa bá mi ṣàánú fún olúre mi ni eh, ó lè sọ pé ká wá tọ́jú òun one minute man ni o. I swear na one minute ma everything prem prem prem Don't come inside don't come out everything don wa okay eh a kò máa bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kó bá wa ṣe passport kó lè gba visa kó lè máa jápa tíǹkì náà ó sì ń wọlé. dunni tí n bá ń gbọ́ ẹ dáadáa nǹkan tó ń try láti sọ ni pé kémi àti ẹ e, ká lọ bá máa yẹn sùn. inú mi mọ̀ nǹkan tí mò ń sọ ni ah, orí mi ò pé nìyẹn o. sọ fún ẹ pé kò lè tó gbogbo level yẹn máa ní sùúrù wọ́n mi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mi lè bá má nìyẹn rán èmi àti ẹ̀ ṣe máa jọ lọ bá má nìyẹn sùn kí ló fi mí pè nà á ah, ṣàṣẹ́wó ló pè mí ni mi ò kí ń ṣàṣẹ́wó o. wàhálà ń bọ̀. ibo ló ń lọ tó fẹ́ fi mí lẹ̀ sí bíbá ni. ibo ló ń lọ èmi ah, fẹ́ bẹ wá cab nìyẹn ah, inú wàá gbé ìwọ tó wà lẹ́yìn mọ́tò mi wàá gbé sínú cab ó ti jáwọ́ lọ́rọ̀ ẹ̀ nìyẹn. dùn ní òde má ṣe báyìí. kí má ṣe báyìí áńgẹ́lì ni wọ ọmọ mi náà aṣáwọ aṣẹ́wó lè mi kò dẹ̀ sí ìbáṣepọ̀ kankan tó wà láàrin òkùnkùn àti mọ́lẹ̀ so èmi fẹ́ jáwọ́ lọ́rọ̀ ẹ̀ nìyẹn máa pe taxi you know wàá gbé nǹkan tó wà lẹ́yìn búùtù mi èmi náà gbé mọ́tò mi mo kú ti go offline látàárọ̀ alẹ́ lọ máa ṣiṣẹ́ mi. mi má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi. dúró ṣó lọ́pọ̀ lẹ ṣá <laughs> you dey use your head tó lọ bàbá lè ṣó o lè escape ẹ ni mo try láti sọ fún ẹ pé ikọ́ tá a máa ṣe ni ó dé ńlá gidi you don't even think am okay ṣó ti rò pé ah ọ̀rẹ́ mi yìí o ayé ẹ̀ gan-an ó ti polúkúrú mi ṣó ti bàjẹ́ báyìí o torí wọn ló kọ́ mi sí yọ́yọ́ ń sìn mo wà offline látàárọ̀ mi gbé customer mọ́tò ní mọ́tò ní àgbégọ̀bọ̀ iṣẹ́ yẹn kí ló ṣe é náà make corporate dey do like say kini tó bá ti mọ̀ pagídí náà ló fẹ́ máa ṣe kò sí wàhálà abẹ́ hmm, wa taxi àgbẹ̀ngàn tó wà lẹ́yìn mọ́tò mo ti sọ fún ẹ̀ mi dẹ́ máa máa bá tèmi lọ ọwọ́ ẹ̀ ló kù sí kí ló ń ṣe ẹ̀. Wait, see, This man, see him to since F. Eh. you like the last? you know the drum normal normal. It's all. Kini? Ah. Sir. Kí ló dé bí? Mo ń o gbọ́dọ̀ lọ wá wá wá má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ má yọ̀ bọ̀ o lè ní ẹ lè kí lè wá débi ṣé ìwọ kọ́ ni ẹ̀dù wo mo wá confirm confirm confam wá confam kí ni dúró o gbọ́dọ̀ lọ ah exhibit one <laughs> yàrá dúró confam wá confam hmm, ìwọ wá confam olè wá confam kan mo wá. àwọn ọlọ́gbọ́n ẹ̀ lọ confam wọ́n. Tony ló pe orúkọ rẹ. <laughs> Tony. You see tí coach bá máa ní good team ó máa ní first eleven hmm. ó máa wá ní àwọn méje tó máa wà lórí sọ́ọ̀bù. ni ó wà. sórí tí eh, eh, Azad, bá ní injury lọ tó máa play Vinicius the first sixty minutes Azad. the last thirty minutes Vinicius ìgbà ẹ lè máa ní balance game òun ní balance ya. èrè súnmọ́ bí náà. Senior man. Oh, in Jesus' name. Amen. Ah, ah, oh, ash. àtètè kọ́ṣe lélẹ̀ mm-hmm. ibi tọ́rọ̀ wà gángan rè. <laughs> no no ibẹ̀ ẹ léwu ibẹ̀ ẹ léwu. Senior man. o mọ nǹkan tá a máa ṣe èèyàn kì í jẹ́ kílẹ̀ fẹ́ mm. mm. má jẹ́ kí. Mm. Mm kí ṣáìdì ọ̀dọ̀ ẹ̀ kọ́ jẹ́ gbogbo ẹnìkan hmm. ìgbà tí mo ti jẹ̀bà díẹ̀ yẹn jẹ́ kí n try jollof rice ìrẹ́ jókòó náà jókòó náà mo sì mọ́. ìyẹn ohun àrùn ní dọ̀tí ni yóò lọ. má sọ létí ọmọ yẹn ló máa rò pé bẹ́ẹ̀ ni mi ṣe rí ló máa rò pé bẹ́ẹ̀ ni mi ṣe rí. kùsí. Hmm, má ṣe yẹn má ṣe yẹn no má bẹ̀rù o má rò pé gbogbo nǹkan tí mo ti ń kó mu yẹn o no mi ah mo máa ṣe jẹ́jẹ́ ni jẹ́jẹ́ ni máa ṣe mọ̀ pé béèyàn ṣe máa wa tírélà bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa wa káà <laughs> òun dọ́bù ration ni ọ̀dọ́ tiẹ̀ pọ́tébù ni kíkọ́ get nǹkan tó yẹn mi ò tí ì dókè ìsàlẹ̀ mú sí wa mo rò kó sọ pé ó ti bá sọ̀rọ̀. <laughs> mo ti bá sọ náà tó ní aṣọ tù mú ẹ ni. wàá gbára dúró fún kọ́sọ́mà ṣe bó ṣe ń ká bó ṣe ń ká ẹ̀ ó máa máa ní mí nìmí ṣe tó gẹ̀. dóní <laughs> jẹ́ kí n rí ẹ. ló má jẹ́ àríra wa kiri a máa dé cctv tá a bá ti ń wora wa jù. ìwọ̀dọ̀ <laughs> ah, ìbàjẹ́. ẹ má wọ ẹ má wọ rí Hmm? <laughs> we dey ground we full ground for you like sand mo ń bọ̀ ń bọ̀ ń see Dunni i can't do this mi lè ṣe. o lè ṣe you can't do what ládùúgbò gbọ́dọ̀ Touch sóńtà kí ló ṣe náà wo wo mo sọ fún ẹ táwọn ọlọ́pàá bá fẹ́ mú mi kán wá mú mi nǹkan tó bá wù wọn kán fi mi ṣe i can't do this. Tony ah. ọ̀rọ̀ dẹ̀ ló ṣe ṣe sọ yẹn ọ̀rọ̀ dẹ̀ òun ló ṣe sọ lẹ́nu yẹn ẹ ṣùgbọ́n bí mo ṣe rí ni ẹ̀wọ̀n kìtì ẹ̀ mo sọ mo dẹ̀ pariwo ẹ̀rọ láti jọ ó máa pọkọ ẹ̀ mà ni wo wàá pa in the street dé gba hanging kí ló ṣe ẹ̀. i don't care mi ò care ah, a ní pé mi lè ṣe nǹkan òun. báwo ló ṣe ní care now ah. pátá ni ẹ wojú ara yín ẹ bọ̀ra yín lọ́wọ́. <laughs> bàbá o <laughs> ìyá o. ẹ wò ó mo kí gbogbo yín kú oríire ẹ dọlọ́pàá lẹ́nu. ọlọ́pàá. Ah! <laughs> àbínú yóò dùn sí i. ọ̀dọ̀ mọ́ mi. very good ṣe rí òní lẹ́dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ah, kíákíá ni. bẹ́ẹ̀ni ṣe rí ilé yìí ẹ fi ẹ̀mí yín ṣọ́ eh. ẹnikẹ́ni tó bá lóun fẹ́ wọnú lé yìí ẹ̀yẹ ṣáà ti dè mọ́lé kẹ́yìn wá pè wá lórí aago káwa wá arrest ẹ̀. èèyàn èèyàn ò lè bẹ̀rẹ̀ sọ́nà èèyàn ti tán. ẹ dákun ṣé fún wa ń bọ̀ ni. àìrọ ìrọ ìrọ. kí ló wà lò. Ah, ah. <laughs> ọlọ́run ti ẹ̀ ṣeun àwọn èròjà tẹ́ lò òun ni ọ́fíìsà ń kó bọ̀ yìí. àdárè ẹ fẹ́ mi kú mọ́. irọ́ o. Ah. kí ló dé. ó dàbí orí yín ni ọ dàbí. dàtẹ. ike nìyẹn. ìbílẹ̀ gbà. ẹ fún mi ń gbèsè wọn. irọ́. ìfò orí ẹ̀ dànù ni. yóò gbọ́ kó mà. ẹ right now ẹ yà ọ̀tẹlẹ̀múyẹ́ one. ọ̀tẹlẹ̀múyẹ́ one. Mm-hmm, mm-hmm. ẹ yà ọ̀tẹlẹ̀múyẹ́ two two. Yeah. Yeah. Two. Two. Ọ̀tẹlẹ̀múyẹ́ three. Ìyá <laughs> eh? Sadiya. Ah. Obìnrin ni. No no no no no ẹ filẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ one come back. Ọ̀tẹlẹ̀múyẹ́ one. Okay ẹ filẹ̀. Mo di one yìí. Ọ̀rọ̀ filẹ̀. No no no remain uh, uh, three. Three three ọ̀tẹlẹ̀múyẹ́ four. Ọ̀tẹlẹ̀múyẹ́ ah, ah, general. Èmi eh, ńkọ́. Èmi wá ńkọ́. Ọ̀tẹlẹ̀múyẹ́ assistant. Irú kí wá nìyẹn. wò yín o. Gba mm-hmm. confirm now. Ó ti wọlé. Bá mú fóònù ọwọ́ ọ̀gá dé. Bàbá yìí tiẹ̀. Màmá rí ń ṣẹ́gun. láyé yín ti bàjẹ́ wèrè ah, yìí dẹ̀ ti lọ. tó ní òde gbé kọ́ọ̀lù abirù ọmọ òfowó lélẹ̀ báyìí ní ìsìn báyìí ṣé ń dáràn báyìí kọ́lọ́ bá ṣàánú mi o. hello. alpha mélòó lẹ ti tà. sá àti àti àti ń tà díẹ̀díẹ̀ sá. ta. a ti ń gbìyànjú sa a ti ń ta gan báyìí a ti fẹ́ ta tán a ti fẹ́ ta tán a ti fẹ́ ta tán báyìí. o fẹ́ máa parọ́ fún mi àbí. sa mi mi lè parọ́ fún yín sa mi lè fẹ́ tọ́kú là mi lè fẹ́ kú sa mi lè parọ́ fún yín. àbí wà á tọrẹ ẹ̀rọ pé mo ń ṣeré. rárá rárá sa rárá sa hello hello hello sa. kó báyìí ní ìsìn báyìí ní ìsìn. nsìn ka withdraw owó yẹn ká sáré lọ sí jìmì kó padà sí station yẹn kí mi náà padà síbi iṣẹ́ mi. bọ̀ ṣé ó fi ipò necessary ká sí jìmì ṣá ó mọ̀ akọ́lé wábì kan <sighs> no vex kò sí wàhálà kò sí wàhálà no dey look me like that no problem. jẹ́ àmọ́ bí náà lọ àmẹ́rì tí náà sí. yẹ yẹ yẹ yẹ. mi dà. alájẹ ó jẹ́ sọ̀rọ̀ ọmọ wa ṣe náà kí ló ń ṣe ọmọ tìbí jàre. ó wà lọ́wọ́ ìyàwó jìmí ìyàwó jìbì ti pa jìbì. kí ló ń sọ. orí mi ti dàrú gan ọmọ tí mo sọ wọn. mo jẹ́ sọ̀rọ̀ dáadáa kó ṣe nọ́mbà aláyé àwọn olúwo ní ẹ̀gàn náà yóò ṣe ọkàn ṣe jáde jáde látàárọ̀. sorry sir. Ah. ẹ jọ̀ọ́. like this. Pakistan. Park this car. I said park this car. Mad. Oga, okay, wetin happen now? I tell you say I be TUF driver. You tell me say you be TUF driver. you concern me with that? That's none of my business. Oh and Ọ̀gá ẹ̀wò ẹ̀dá mi dúró, anadidile customer for here. Madam. Ah, ṣé customer ni woman yìí báyìí? kílẹ̀ mi ìbàdàn tí wọ́n jọ kọ́sítọ́mà ni ẹ jẹ́ kó wájú mọ́tò mi kẹ́ jẹ́ kí n máa lọ jàre. ẹ ah. ẹ ok ó rò pé mo rán sọ àbí màá kọ́ ẹ bá yẹn sọ̀rọ̀ woman get down open this boot. ọ̀gá open your boot. ọ̀gá kí lẹ mean now kí ni gbogbo eléyìí now. get down open your boot. ẹ ṣe mo máa sọ pé kí n open boot mi. open your boot. ọ̀gá kí ni now why you go talk say make i dey open my boot wetin. I repeat again, open that boot. Ṣí boot yẹn. Mi ṣí boot kankan fún yín kí Open that boot. Ọ̀gá ẹ máa fara balẹ̀, kí ló ṣẹlẹ̀? Wíwé tí wọ́n for my boot, tó ti kọ́sá ìkọ́sá my boot. Handle that one for me. Open that boot. Owó wà ní mọ́tò, owó wà ní mọ́tò. Bẹ́ẹ̀ bá ní ìdòwò mú mi ìgbà ìdàpà tó wà nínú mọ́tò yẹn alákùnrin mi ìgbà àdẹ̀fẹ́ lè tó wẹ́ jẹ́ ká máa lọ. èlò ló ń tọ́ àná. owó dà owó dà owó dà owó dà. ká dúró owó yìí. ṣé bí àbẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n kí ṣe wọ́n kò jẹ́ wọlé sí mọ́tò bóyá ká lọ. ọ̀gá gbogbo ilé ìgànnà. mo mo mo mọ̀ pé inú bí ẹ but tí mi bá ń dùn ẹ̀bẹ̀ yẹn ṣó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni. I was handling it. ṣé o rí nǹkan tó wà nínú bùtù tó bá lọ sí bùtù yẹn kọ́. mo ò ní bínú ni. Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate and 1-year diploma. Take advantage access industry experts, and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talent. fulfill your dreams. mo ti rẹ́rìn tó jìn. Oh, ok. wọ́n tẹ̀ sí wọn pa. bọ́lájí tẹ̀wọ́n. àìná and chukwudi. owó chukwudi chukwudi afẹ. educate kan náà drivers yìí. ẹ má bínú àti close. àti close àti close àti close àti ah. close àṣìṣe mọ́lẹ́ni. ṣẹlẹ̀. no ah, eh, ẹ rò pé mo fẹ́ pọ ọlọ́pàá mi ìpọ ọlọ́pàá ẹ calm down. wèrè tó máa tó mọ́tò lèmi fẹ́ pè é sẹ́yìn ah. ah. àyín já ni agbọ́n ti pààyàn rí náà yẹn ò kì í ṣe problem agbọ́n ti pààyàn rí o. bọ́ ẹ̀ bá ti jù sódò àbí kẹ́ jù sígbó náà kí ló wá ṣẹlẹ̀. mùsùlùmí òdodo ni bọ̀ ká má parọ́ ká má ẹ̀yin kúkú yìí ẹ láyà gan-an ẹ̀dẹ̀ ń gbé òkú bọ̀ all the way láti bẹ̀ yẹn. lóde you too dey talk wetin call person wey you wan comot comot. jẹ́rí ẹnu yìí ló máa kó bá yín ẹnu yìí ẹnu yìí ló máa kó bá yín ẹni tètè bá wọn sọ̀rọ̀ wọn sì máa pọ́lọ́pàá ń sìn kó sí nǹkan tó máa lọ́ mi o. ló ń ṣe ẹ ọ̀gá gbàgbé gbogbo yẹn jọ wá. kí n tún gbàgbé tẹ̀ ń wọ́n bí Angelina Jolie rí Ìbàdàn yìí lẹ́yìn ṣe báyìí. ní kọ́ má bínú hello. gbogbo exhibit ni mo ti bá yín kó sínú ibẹ̀ yẹn o tó báwo lẹ ṣe máa rìnrìn yín síbò lẹ ń gbà. ìdí arẹrẹ yẹn la máa sin sí. ìdí mo tẹ bá try yẹ tọlọpọ bá ti gbé yín ẹ pè mí bastard ẹ kò pè mí lọmọ àlè. Ah, ibo la wá fẹ́ gbà sí nbólẹ̀ lè gbà ó nbólẹ̀ lè gbà ó ẹ wo ẹ má jẹ́ ń parọ́ fún yín kò sí ibi tẹ́ lè gbà mọ́ lálẹ́ everywhere ti dípa pẹ̀lú ọlọ́pàá àwọn ọlọ́pàá yẹn jáwèrè gan. tóní mo ti sọ fún ẹ wùdí jẹ́ ká irú irọ́ irọ́ irọ́ àṣehàn anything a máa sin ni. abirù wọlé àwọn ilé. ẹ bóyá kẹ dúró dọ̀la kí tó bá ti di fọ́ọ̀ láàárọ̀ ọ̀la everywhere máa dá pàápàá ní bí òkú àparò ẹ yẹ báyẹn ní pàdé lọ́nà. ṣé ìlú pẹ̀lú èmi ò bá ẹ̀ jà yín àjùtò ni jẹ́ ká sọ kíní ìsìgbò sẹ̀. a ní pé a lè sọ sígbó mo ní mo máa sí ni. ṣó ń bọ wèrè. a máa sí ni sẹ́ẹ̀. kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ẹ́ ṣe bolo tí ò ní rúgbẹ́ o ẹ ti understand ẹ mọ̀ bóyá yóò dílé wọn nìyẹn. ọ̀nkú ẹ jọ ibo làwa máa sùn sí lálẹ́ ìbáyìí. ibi tẹ́ lè ṣe kí ni. a máa sùn. ẹ kí ló ṣe ibi tẹ́ wà yẹn. ibi tá a wà yẹn a lè sùn bíbá ìmọ̀jú o bíbá yóò wà òkè. ok ẹ ẹ ẹ mọ nǹkan ojú ló máa ń rojú ṣàánú pé a kì í lọ bá yín prepare one of the shops kan bẹ̀yẹn kẹ́kọ̀ọ́ lọ sùn síbẹ̀ ṣé wà òkè. Eh, ah, ẹ ẹ máa manage ẹ ṣe gan ni ẹ ṣe sá ẹ ṣe. àkíndúpẹ́ ara ẹni tẹ̀yí tábà ní ká fi dídà àǹtí tó ń wò bí madam gagu yìí mi ní dáyé lòun rárá bọ́kọ̀ jẹ́ pé àwọn náà àwọn náà ṣèyàn lẹ́gbẹ̀ẹ́ kan kọ́sọ́mà gidi làwọn náà ṣe ti understand kò sí wàhálà ìgbà kọ́kọ́rọ́ rèé ṣe máa gbà lọ́wọ́ mi àbẹ́fẹ́ máa wù kíní kẹ gbà kọ́kọ́rọ́ ẹ wo mò ń bọ̀ jàre ẹjẹ́ lọ́ba yín prepare ibẹ̀ yẹn lẹ̀. ẹ ṣe dunni dunni. dunni. dunni o de má bínú. èmi ni mo pa èmi ni mo pa I killed him. tó ní jésù sọkúsọ náà. mo mọ nǹkan tí mò ń I killed him mo ṣe di mímú ara yẹn ro mí gan ìrora yẹn pọ̀ mo wá tì dànù ó wá ṣubú ó forí gbá bó ṣe kú nìyẹn mo ṣe kú ni èmi ni mo pa. èmi ni mo pa. èmi ni mo pa oúnjẹ ti délẹ̀ o abẹ́sìn bára yín jà ẹ máa bára iṣẹ́ díẹ̀ díẹ̀ àti madam gagu yìí dẹ́n gbé ìlú. Oh, yeah, yeah, yeah, yeah, yeah. Gbàgùdà. Gbàgùdà! Oh, understand. Kò yé! <laughs> For the next thing must máa that down. once again báàgì ìdá. You kọ́ ló pọkọ ẹni. mo kú ọ. ìwọ kọ́ ló pa ọkọ ẹ̀ nì. èmi ni èmi ni so èmi ni. bá a mi dà. mo mọ mo mọ bi tó wà mo mọ bi tó wà mo mọ bi tó wà mo mọ bi tó wà. o mọ bi tó wà. bẹ́ẹ̀ni o mọ bi tó wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ibi tó wà gangan ni kò mú mi lọ báyìí báyìí. ó yá ó yá mo mọ̀ bí tó wà mo mọ̀ bí tó wà mo mọ̀ bí tó wà. so what are we still waiting for. move it move move move. misguide ó misguide mi. ọ́físà ẹ̀kí ṣé ẹ ti jẹun tán ni wọ́n fi crime scene lẹ̀ báyìí náà èmi nìkan mo wà ń bì ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ah. Ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. tí n bá ta tán ẹ pa mí kẹ pa gbogbo àwọn fámìlì mi ṣe bẹ́ẹ̀ máa dírẹ́sì lè wà. o lè rí ìdá. ah Oga. tí mi ò bá ta tán ní táìmù tí mo sọ yẹn a ní kẹ́ ẹ pa mí sẹ́yìn má ta. wàá mi èrè alẹ́ rẹ sára mi ni. ọ sọtọ jọ sọtọ pé ẹwọ rongo náà ẹ jọ sir twelve hours twelve hours. Eh? ṣùọ́ tó ṣọ́ọ̀ṣà mo good lórí street màá fọ́ ẹ lórí ni o mo good lórí street àwọn àwọn pípù ìlú fẹ́ bàjẹ́ mi jẹ́ a ti tà tán. five hundred thousand naira. ọ̀gá one million. one million. ọ̀gá ẹ má dáwọ́ èrè o wọ́n mílíọ̀n mi ti bá wo igi lásán lásán abẹ́ kóṣì lọ́jà rẹ. Ah. Ah. One million naira! One million! Ah! Mm. aago méjìlá. lágbára lọ sá. aago méjìlá. bẹ́ẹ̀ ni sá. tó o bá ta tán mi ò ní ní pé ẹ lágbà àbọmọdé nínú ilé yín o mi máa rún gbogbo yín bí ọdẹ ni o ṣe é bọ́ ẹrú mo máa rún gbogbo yín ni o. ọwọ́ ilé wọn wà sá àtẹ̀yìn náà. àtẹ̀yìn náà. ẹ̀dẹ́ ẹ̀ bá ta gbogbo igi mi tán kó tó di aago méjìlá ọ̀la mo máa pa ọgbọ́n fámìlì yìí ni o mo máa ń gbọ́ ọgbọ́n fámìlì yìí ni o ẹ ti gbọ́ ẹ ti gbọ́ àbò fẹ́ láyé wọn. abẹ́ ní problem tó gbọ́ ọkọ tí mo sọ ṣe ní problem pẹ̀lú ẹ̀. girlfriend yẹn dà. jẹ́ kí n wo gbogbo àwọn pictures tó ti yà. fọkọ mi pé ẹ̀ ń bá mi sùn. ìwọ ló mọ ìwọ ló ráyè ẹjọ́ tí ọkọ ẹ wèrè tó náà tó tó kàn ń ṣe kíní káàkiri ni àgbo mọbi tẹ tẹ tẹ tẹ páàkì ẹ síbáyìí mọbi àmọbi tẹ gbé e síbáyìí nìsí. ó dáa kò sí wàhálà ẹjọ́ ẹ dúró mo fẹ́ tọ̀. ó fòkun sẹ́nu. Ah, ah. ṣé kí n tọ̀ sínú mọ́tò ni. ẹ tọ̀ síbẹ̀ bóyá wo ló dẹ̀ ní mọ́tò. a ní mo fẹ́ tọ̀ dún tẹ̀lé mi. ní tẹ̀lé lọ bọ̀ kí lè ti kè tẹ̀lé ọ̀gá ni lọ ṣe kó tó bá fẹ́. sọ̀kalẹ̀ kó tẹ lọ́mọ ìlọ náà ẹ má dà mí láàmú náà kí ló dé báyìí. dunni ṣe mọ̀ pé time ti lọ ẹ lé la wà tẹ̀lé mi náà. tẹ̀lé máa tẹ̀ pẹ̀ fún yín o àkílẹ̀ kí ló dé báyìí náà. Ah, ah. ó yà dunni ó yà ó yà ó yà. ẹ má dà mí dúró o. bí wọ́n ṣe rí. àkùnmọ̀ fi tán gbélé òun sí nìsín àmọ́ kókó nìsín báyìí kàn wá bẹ́ẹ̀ náà ọ̀dà ọ̀kadà ògbógbò tó wẹ̀ láti gbà lẹ́ lálá ṣáde nínú. ẹ wá gbà mí tó fowó náà wá ń tọ̀ látara ọ lọ báyìí. ṣáà jẹ́ ká máa lọ jẹ́ ká máa sá. Eh, eh, eh. kí ni abeg abeg abeg ibo la ń lọ gangan ló mú ti ṣe ṣe náà. yíyan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi jẹ́ ká máa lọ ṣáà máa wẹ̀yìn o jẹ́ ká máa lọ o. mi lọ mọ́ àkìlódé má dákú. ọgbọ́n ah, ò ní dákú jẹ́ ká máa lọ. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Ah, wetin this one now. dùn ní ọ̀rẹ́ mi má bínú yá. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ ká máa lọ. na so you don come trouble now. àmọ̀ ọ̀daràn láyé.